ṣẹ́ra ṣẹ́ra ṣẹ́ra ṣẹ́ra means discipline ṣẹ́ra means discipline o nílò láti ṣẹ́ra rẹ tí o bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ o nílò láti ṣọ́ra rẹ tí o bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀